She says she no be Yoruba agitators, but she always stand for the truth, my people. And this woman, they let a lot of people, a lot of people they know say Koiki no be Sunday Igboho friend. He say many things they will be say Koiki they shook and for Sunday Igboho truth will be say let Sunday Igboho they vomit him. He say whether people know the, Sunday Igboho no no say this social media a very big place will be say everybody they watch. Say no be only one person or only Yoruba agitators, not only them there for social media. He said because many people through interview now they they know Yoruba points, the next step for Yoruba. Now make them fit get into Sunday boo. He said sometimes every interview will be say Koiki dey always dey interview Sunday Igboho. Na wetin go go again wey be say go e go call Sunday Igboho pain wey be say e no get good thing wey be say e go provide for Oduduwa nation. Na Koiki dey always dey ask Sunday Igboho for doing the interview. He say me they see they talk say Sunday Koiki na Sunday Igboho uh, spokesman. At the end of the day, wetin the interview wey be say Koiki dey wey be say dey let Sunday Igboho dey grant wey be say dey dey interview Sunday Igboho for public. Sunday Igboho go dey talk wetin e no suppose to dey talk for public wey be say na him wey be spokesman suppose let sunday gboo know say no be thing wey be say he go talk for public but na him dey chook hand for sunday gboo mouth wey be say sunday gboo mouth sunday gboo come dey vomit all of them, dey come outside for public my people make i leave una make una hear wetin this yoruba woman talk. wey be say a lot of people accept wetin she talk. Why a lot of people go after eh, go against her but my people, i wan make una hear wetin she talk about the about sunday igboho end Koiki my people. àní pariwo wo a máa pariwo dáadáa a pariwo lẹ bá bẹ̀rẹ̀ rálì yìí ṣe mọ̀ pé ó ṣeé ṣe tó bá jẹ́ pé nígbà tí olóyè Sunday Igboho fúnra rẹ̀ ti sọ pé ó dáa náà a ṣe rálì mọ́ ó ṣeé ṣe kí wọ́n dẹ̀yìn lẹ́yìn o ó ṣeé ṣe kí wọ́n fi olóyè Sunday Igboho lọ́rùn sílẹ̀ o because this attack ó wá nítorí rálì tí à ń palẹ̀ mọ́ àwa dẹ̀ máa ń sọ wípé ìran bàbá wa kì í ṣàlọ̀ ogun kí wọn ó tó bẹ̀rẹ̀ mi ò mọ̀ bóyá yorùbá mi yé yín ìran bàbá wa gẹ́gẹ́ bí yorùbá oh wọ́n ní Koiki Media is a friend hmm. ṣe mọ̀ pé bá a ṣe wí náà nìyẹn tẹ́ ẹ̀ gbọ́ tí ò yé yín is a friend yo is, is an enemy yo we shall see if truly is a friend why is everything contradicting why kí ló dé tó jẹ́ pé gbogbo ohun tí Koiki ń sọ òun ló ń tako olóyè Sunday Igboho kí ló dé tó jẹ́ pé gbogbo ohun tí Koiki ń sọ kí ló dé tó jẹ́ pé gbogbo ohun tí Koiki ń sọ àwọn nǹkan tí ó lè gbé olóyè Sunday Igboho dẹ́wọ̀n ni tí ò ní bọ́ńbẹ̀ ẹ má ṣe mistake o ṣùgbọ́n ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wa ojú má fi má fojú gbági òun ni gbogbo wa ní ojú míì téèyàn fi ń wòran kedere ẹ ojú míì téèyàn fi ń wo ìwògbè tí ń bẹ́nu ọkàn oníkálukú the mirror mirror in your mind àwọn ojú kan wà tí wọ́n wò á ní that is why you are calling Koiki a friend here ṣó ti yé yín Koiki kì í ṣe ọ̀rẹ́ olóyè Sunday Ìgbòho ṣùgbọ́n nítorí tí Koiki ó jẹ́ nítorí tí ó jẹ́ òun ló ṣe bá olóyè Sunday Ìgbòho dọ̀rẹ́ bóyá Yorùbá mi ń yé yín dáadáa bóyá Yorùbá mi ò dẹ̀ yé yín ẹni tí ò bá yé kó pọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n ẹni tó bá yé kó máa bá mi ká lọ. olóyè Sunday Ìgbòho wá ní tò ẹ má pariwo ẹ jẹ́ ń dá padà sínú fá kó lè yé wa dáadáa Ọ̀rúnmìlà ní ń lọ sí rìn àjò kan hmm, ẹ ti mọ bí wọ́n ṣe máa lo oko fáláyé ìgbà yẹn ó wá ń lọ rìn àjò ó fọmọṣẹ́ mẹ́ta sílé nígbà tó débẹ̀ àbí nígbà tí ó lọ ó wá sọ fún wọn pé bẹ́ẹ̀ bá ti jí o ẹ mọ́ lu ọpọ́n o ṣe mọ̀ pé nínú iṣẹ́ awo àwọn á sọ pé ẹ mọ̀ sẹ́pọ́n ẹ mọ̀ sẹ́pọ́n ẹ mọ̀ sẹ́ ọpọ́n ọpọ́n tí babaláwo ń lò ó sọ fún wọn pé tẹ́ bá ti jí làárọ̀ ẹ̀mọ̀ pé tẹ́ bá ti jí làárọ̀ tọ́ bá ti júbà tọ́ ti gbà tọ́ ti wúre tán wọ́n wá sọ pé wọ́n wá mú ọpọ́n wọ́n wá lù pẹ́pẹ́pẹ́ ó wá sọ fún wọn pé ẹ mọ̀ sẹ́pọ́n o èyí tó túmọ̀ sí wípé ẹ jẹ́ kí àwọn èèyàn ń rò pé àwọn èèyàn mọ̀ pé mi ò sí nílé ṣó ti yé yín ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé mi ò sí nílé àsọpọ̀mọdé awo là àsọpọ̀mọdé awo ni ẹ fara yín balẹ̀ ìṣòro táwa yorùbá máa ń ní náà nù a kì í mọ ibi tọ́lọ́rọ̀ ń lọ a máa ń ṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ni àwo sọ pé ọmọdé awo ni Sunday Igboho ṣó ti yé yín ṣùgbọ́n àìfẹ́ àìfi ẹnu mẹ́nu àìfèròmérò ló mú kí kinní kan kó kú sóko wọ̀fà tẹ̀ bá gbọ́ yorùbá wọ́n sì sọ pé akíkanjú tó bá mọ̀jà tí ò mọ̀ sá irú wọn máa ń bógun bòmíì lọ ni ẹ̀kọ́ lẹ̀ Ridwan Mustapha èmi ò bá yín jiyàn èmi ò bá èmi ò bá yín jiyàn o nígbà tí Ọ̀rúnmìlà wa ń lọ wá sọ fún wọn pé ẹ mọ̀sẹ̀ pọ́n o ṣùgbọ́n nígbà tó lọ tán àwọn ọmọọṣẹ́ wọ́n bá ti wá jí làárọ̀ wọ́n wá mú pa pa pa wọn wá tán bá ti wúre tán tán jí bàbá Ọ̀rúnmìlà tán jí bàbá bàbá wọn tán ṣe gbogbo ẹ̀ àwọn náà bá mú kíní wọn bá sẹpọ́n pa pa pa kí ni wọ́n fi ń ṣe they want to be recognized like their masters tẹ tẹ bá tẹ bá tẹ tẹ bá wò dáadáa àwọn náà fẹ́ kí wọ́n mọ̀ pé àwọn náà wà nílé bí ọ̀gá àwọn ṣó ti yẹ yín wípé òkè àkílódé tó fi máa ní ká má sẹpọ́n gbà tí ò sí nílé kílódé tó fi máa ní ká má broadcast ńgbà tí yóò ṣe bí ò bá ṣe rálì ìyàwó ṣe yorùbá mi yé yín ńgbà tọrùn mi láti lọ tán wọ́n bá ń sẹpọ́n yìí wọ́n bá ń sẹpọ́n yìí nínú àgbàlá ọba nínú ìlú tí Ọ̀rúnmìlà ń gbé ńgbà náà ló bá di wípé ẹkùn kan bá ń yọjú táwọn ọmọ bá ti ń ṣeré lágbàlá báyìí máa fẹjú wọn ni náà bá lọ sọ fọ́ba wípé ẹkùn kan máa wọ ẹkùn kan máa ti ó máa ranjú mọ́ ọmọ lágbàlá o kábíyèsí bá ní ẹ nínú àgbàlá ẹkùn ìyá bẹ̀rẹ̀ sí ní pa àwọn lọ́mọdé tàbí kó wọlé kó bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn tí ń bẹ nú àgbàlá ẹ lọ pọ̀ Ọ̀rúnmìlà wá ṣé ńgbà tó ti sọ pé kọ́ máa sọ tó ti ní kọ́ máa sẹ́pọ́n tí wọ́n dẹ̀ ń ṣe kọ́ máa lu ọpọ́n o tí wọ́n dẹ̀ ń lù ú tí Ọ̀rúnmìlà ò dẹ̀ sí ńlé tí ò sí ńlé táwọn dẹ̀ ń mú tán dẹ̀ ń pariwo ẹ̀ pé ó wà ńlé o ó wà ńlé o ó wà ńlé o ó wà ńlé o ńgbà tí wọ́n wá débẹ̀ wọ́n délé wọn wọ́n bá pè wọ́n ó yá Ọ̀rúnmìlà wọ́n bá ní kán gba àwọn débẹ̀ kábíyèsí rí i pé àwọn ọmọọṣẹ́ ni ẹ ló bá ní tò ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ń sẹ pọ́ngbà tí ọ̀gá yín ò sí lóòótọ́ ó túmọ̀ sí pé tó ṣẹ́ ṣe nù ó yá ẹbẹ̀ ó yá ẹbẹ̀ rẹ̀ ẹ mú ẹkùn ná bá mú ẹkùn ná bá mẹ́kùn tì ná bá mẹ́kùn ná bá mẹ́kùn tì at the long run níbi tí Ọ̀rúnmìlà wà lọ́hùn ṣe mọ̀ pé wọ́n máa ń dóṣù ńgbà náà òṣù orú ẹ̀ ti mì wípé ah nǹkan kan ti ń ṣẹlẹ̀ ńlẹ́ o wọn ò dé ó rárá balẹ̀ lọ́run ló bá ń múra ló bá ń bọ̀ pàpàpàpà nígbà tí ó dé èyí tó yẹ kó fi sinmi wàhálà kó máa mẹ́kùn kó máa mú kinní kan òun ni wọ́n gbélé láyà ẹ jẹ́ ń dákẹ́ ń bi ìtàn yẹn bẹ́ẹ̀ yẹn alákọ̀ọ́kọ́ nìyẹn ẹ wá rí léètì ìtàn yẹn mọ́ olóyè Sunday Igboho kẹ ẹ wá wò bóyá irọ́ ni bóyá òótọ́ ni ọ̀rọ̀ mi ò yé yín ẹ má pariwo ẹ jẹ́ ká lè lo mi gbọ́. ok èlò ok ṣé wọ́n kóbá nísìnyí àbí wọn ò kóbá Bíọ́lá K Smith maybe all this line irọ́ kí ni mo pa nísìn àníṣe rí àwa Yorùbá sẹ́ẹ̀ ìṣòro kan ìta nínú ni irọ́ kí ni mo pa nínú eléyìí tí mò ń sọ yìí irọ́ kí ni mo pa èmi ń sọ fún yín wípé àwọn tí ó lóye gẹ́gẹ́ bí ìran Yorùbá tí wọ́n béèrè nígbà tá à ń tẹnumọ́ wípé Ifá ti sọ̀rọ̀ yìí a ti sọ nígbà tá a jọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí torí ẹ̀ làwa ṣe back out pé Yorùbá nation nìyí kò tí ì yá yorùbá nation yìí ò tí ì yá the way forward ẹ ṣe fara yín balẹ̀ ẹ jẹ́ kí àwa ṣe analysis ẹ ti mọ̀ wípé onífà ni o àwa ẹ ṣe pastor àwa ẹ ṣe sẹ́yìdá onífà là wa ṣó ti yé yín ṣùgbọ́n gbogbo ẹni tó bá lóye pátápátá wọ́n á mọ̀ nínú nǹkan tí a bá sọ yìí wípé bóyá ìrìn àjò yorùbá nation tá à ń pariwo yìí bóyá ó ti tó rìn bóyá kò tí ì tó rìn ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń béèrè what is the solution now if you are not ready to listen to me you can leave ẹ jọ̀ọ́ àwa ọ̀kan kì í sọ̀rọ̀ lásán ó yẹ kẹ́ ẹ mọ̀ if we want to talk about something we will say it loud and clear so that we can understand. àwa ò sí nídìí ogun a sì nídìí ọ̀tẹ̀ ṣó ti a sì nídìí ogun a sì nídìí ọ̀tẹ̀ um, <laughs> we don do it at the right time and the right way if that is what you want to ask me ṣó ti tó bá jẹ́ pé nǹkan tẹ́ ẹ fẹ́ bí mí ṣé ẹ tún wá rí nínú fáwọn ọ̀hún tó jáde nígbà tí olóyè Sunday Igboho bẹ̀rẹ̀ múfúmẹ́ǹtì yìí ó wà nínú ẹ̀ nínú ifá kan ẹnìkan ń jẹ́ alárè wọ́n máa ń jẹ oyè yẹn nínú ìlú ọ̀hún ni alárè òǹtótó náà ń pè é alárè òǹtótó ni wọ́n ń pè é oyè tí wọ́n máa ń jẹ yìí oyè pàtàkì ni o oyè aṣáájú tó fẹsẹ̀ múlẹ̀ ni nínú ìtàn fá tó jáde nígbà tí olóyè Sunday Ìgbòho bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ẹ àwọn tó bá jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n sì jẹ́ babaláwo tòótọ́ ọ̀rọ̀ tí inú inú odù fati in tí mò ń sọ nípa olóyè Sunday Igboho ti jáde wọn á máa yé wọn. ṣé rí nínú oyè alárè alárè òǹtótó yìí bí wọ́n bá ti joyè ọ̀hún ìpẹ́ wọn kì í last ẹ wá lọ bá mi wò ó gbogbo àwọn tí wọ́n ti ń gbéra wípé káwọn ó jà fún ìran Yorùbá ẹ bá mi sọ ọjọ́ orí wọn tó bá ṣe pé ẹni fẹ́ jà lóòótọ́ tó fẹ́ fi tọkàntọkàn tó fẹ́ fi tẹ̀mítẹ̀mí jà á ẹ bá mi wo iye ọjọ́ orí tí wọ́n ń kú. bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí o ṣùgbọ́n nígbà tó jáde fún olóyè Sunday Igboho tẹ́ ẹ bá rántí gbà yẹn kódà wàá pariwo lórí bíi ṣùgbọ́n wọ́n wò pé àwọn tiny tot wo ló ń sọ̀rọ̀ yìí àwọn efinrin wo leléyìí bẹ́ẹ̀ ni àwọn efinrin wo ni wọ́n pè wá wípé ó ń sọ̀rọ̀ ṣùgbọ́n àwa sọ ń gbà náà nítorí pé àkì í pohùn má gogo lẹ́nu àkì í pohùn má gogo lẹ́nu asọ́ngbà náà ṣó ti yẹ yín àwa sọ́ngbà náà ṣẹ́rí níta mọ́ wíre o olóyè is fine hundred percent olóyè is fine can olóyè sleep in his residence now can olóyè live the type of life he's living before now bẹ́ẹ̀ ṣe máa ń tì wọ́n pa náà rèé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń tì wọ́n pa náà rèé Ridwan Mustapha ńgbà tẹ́ bá wá tì wọ́n pa tán ẹ̀yin á wà nulẹ̀ yín ẹ̀ máa jẹ̀bà ẹ̀ máa mu gàárì ẹ wo ẹ̀yin èèyàn tẹ́ lóye tẹ́ fẹ́ gbọ́ tèmi eléyìí for the benefit of those that asked òun ni and some people even ask to the extent of kí ni fáwa sọ wípé solution báyìí i'm still coming there kẹ́ ẹ wá lọ wádìí bó bá yàtọ̀ ohun àwọn pásítọ̀ dímọ̀ yàtọ̀ o pásítọ̀ kan lè sọ pé ọlọ́run sọ pé kí ẹnìkan sọ pé ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ní tífá irọ́ o àfi babaláwo tífá ò bá jẹ́ lọ́wọ́ ẹ̀ mọ́ àfi babaláwo tí ifá ò bá dáhùn ló máa sọ pé kinní yẹn takora wọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ babaláwo tòótọ́ ẹ gbé ifá ẹ gbé ifá janlẹ̀ ẹ gbé ọ̀pẹ̀lẹ̀ janlẹ̀ ẹ gbé agbígba janlẹ̀ ẹ mú ikin ẹ dá ikin lórí ọ̀rọ̀ Yorùbá Nation kẹ wá sọ fún mi bóyá àsìkò ti tó lóòótọ́ ẹ sọ fún mi bóyá àsìkò ti tó lóòótọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àlóye àlọ́gbọ́n tá a fi ń gbà nǹkan àlọ́gbọ́n tá a fi ń gbà á èmi dẹ̀ kà sí pé ọmọ Yorùbá adẹ̀ lọ́pọlọ gan o ṣùgbọ́n bó la wá kó ọpọlọ wa sí ń bó la tọ́jú ọpọlọ tí Olódùmarè fi fún wa tá a fi yàtọ̀ sí ìran gbogbogbò ìran yòókù ń bò la kó ọpọlọ yẹn sí tó fi wá jẹ́ pé a máa ń gbà kí àwọn èèyàn ó kàn tì wá ní tìkùtì a máa ń gbà kí àwọn èèyàn kàn mú wa kí wọ́n mú wa kí wọ́n mú wa kí wọ́n mú wa rìn jìnnà sí ẹlẹ́dàá wa bẹ́ẹ̀ ni a bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yìí ṣe mọ̀ pé àwa ti ń sọ ọ́ wípé àti ṣẹ́rí tẹ́ bá sọ pé this is not the right time for me to be saying this is, is this the right time to fight to, to, to wage war against anybody is this the right time to fight ife ẹjọ eh, um, that Adéyẹmí Ayọ̀dèjì David ihun tí àwọn fẹ́ tó ti yé yín wọ́n rán wọn wá ni eh, wọ́n rán wọn wá ni ṣé rí olórí Kẹ́hìndé Ọláwọyìn àwa fíl fún olóyè Sunday Ìgbòho tẹ́ ẹ bá wò ó àwa ò fẹ́ ẹnikẹ́ni ṣe yẹ̀yẹ́ àfi ẹnikẹ́ni ṣe yẹ̀yẹ́ nǹkan táwa ń sọ fún yín nìyẹn. adéyẹmí ayọ̀dèjì david ṣó ti yé yín àwa ò fi ṣe yẹ̀yẹ́ o this is not mocking this is not mocking ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ amọ̀bí asọ́nù ọ̀bẹ ti ṣe tó fẹ́ ṣe ọ̀bẹ ti ṣe tó fẹ́ ṣe ẹ lè kọ́ pé ẹ is doing fine stop deceiving yourself ẹ yé tanra yín olóyè Ìgbòho cannot be fine cannot be fine now yes kí ló dé tó jẹ́ pé a fẹ́ràn ká máa tanra wa kí ló dé tó jẹ́ pé a fẹ́ràn ká máa tira wa pa kí ló dé he is on the run ṣó ti yé yín lọ́wọ́lọ́wọ́ báyìí olóyè Ìgbòho olóyè Ìgbòho kò lè tí kò lè tí kò kò tí kò tí lè yọjú báyìí ṣó ti yé yín ṣùgbọ́n kẹ́ máa sọ pé yẹn is doing fine ta ló sọ fún yín bẹ́ẹ̀ a sọ ìbẹ̀rẹ̀ ogun lèèyàn máa rí èèyàn òkìrí èèyàn òkìrí parí ẹ̀ èèyàn òkìrí parí ẹ̀ so gbogbo ẹ̀yin tó bá ṣìkù tẹ́ ẹ̀ sì ń ni lẹ́mìí àwa ń sọ fún yín àwa ń sọ fún yín pé ìjà ọmọ Yorùbá ò tí ì tó jà bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá rántí nínú fídíò wa kan a sọ wípé ẹni tó máa lead Yorùbá gan ò tí ì dé kò tí ì dé kò tí ì dé gbogbo nǹkan láyé yìí ló ní ìtọ̀nà ẹ ló ní bí ó ṣe yẹ káàrin kó tó di pé agbẹ́sẹ̀ lé ṣùgbọ́n àwa kàn tẹ́lẹ̀ nítẹ̀lẹ̀ wípé agbójúlé nǹkan kan á ti gbàgbé olódùmarè fúnra rẹ̀ ifá táwa gbé dání ohun olódùmarè táwa dẹ̀ gbàgbọ́ nínú ẹ̀ ni pé tó bá sọ pé bẹ́ẹ̀ ni tí ẹ̀yin tẹ̀dẹ̀ ń dá ifá lọ́wọ́ wa náà tẹ̀dẹ̀ mọ́ wípé tí ifá bá sọ wípé báyìí ni kò sí nǹkan tó lè yí padà ó lè kọ́kọ́ lọ́kọ́ikọ́ bí ẹni pé ó ń favour yín ó lè kọ́kọ́ lọ́kọ́ikọ́ bí ẹni pé ó ti ń ṣe ṣùgbọ́n nígbà tó bá yá you will see the truth mo ti rí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sọ pé nígbà tẹ́ dá fáfá wọn àwọn gan àwọn àwọn òrùgbà yìí pé irọ́ àwọn ògbà yìí pé òótọ́ ni ṣùgbọ́n báyìí ní ìsìn ó ti ń ṣẹlẹ̀ àfi tí ò bá kí ṣe pé olódùmarè fúnra rẹ̀ ló ní fá àfi tí kì bá kí ṣe ohun olódùmarè ní fá ó ní ò ṣe bẹ́ẹ̀ so you are telling me this is not the right time for me to be saying this then what do you want me to say i should tell you to start fighting tàbí kẹ́ kó gbọ́ tó bá ṣe pé lóòótọ́ ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ ogun la fẹ́ jà à nígbà tó bá ṣe pé lóòótọ́ ni ṣé kò yẹ kẹ́ ti kókó ńkó kẹ́ ti kádàá. ṣé kò yẹ kẹ́ ti kó gbóngbó kẹ́ ti kó àdá kẹ́ ti lọ jà àwa ń sọ ọ̀dọ̀ Sowore ọ̀dọ̀ Ọmọyẹlé Sowore ló yẹ kẹ́ ti fura wípé ṣe ni gbogbo agitators on Facebook they are fake they are fake àwọn tí ẹ bá rí sójú yín báyìí àwọn lèèyàn ti yín lára àwọn tẹ tún wá rí sójú ọ̀hún tẹ pè léèyàn ti yín ẹ má gbàgbé wípé ọ̀tá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí olóyè Sunday Igboho bá lè sọ̀rọ̀ báyìí mẹ́ta lọ̀tá tó ṣiṣẹ́ ta rí ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ ni wọ́n eléyìí ti wà ńlẹ̀ kì í ṣe kó ẹ̀ṣẹ̀ wà ńlẹ̀ ẹ́ nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí táwa ti wádìí ẹ̀ ní gbogbo nǹkan tí a